ثم الصلاة والسلام على خير الخلق أجمعين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أظن الجرات في عليكم nípa bó ti ṣe jẹ́ pé gbogbo àwọn ẹsẹ̀ rí tá à ń bá ń ṣe kájẹ́ká nìyẹn wa kọ̀ dá lórí pé níṣẹ́ là ń ṣe sẹ́yìn nítorí tọ́lọ́run ọba nìkan ìdí ni pé gbogbo ń dábàá ṣe nítorí tọ́lọ́run òun ló máa ń ṣẹ́kù sẹ́yìn máa ń rírì rẹ̀ gbà lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí gbogbo ń dábàá ṣe nítorí ìṣẹ̀yìn àrùn èyàn rí ládàá kò sì ní sí ládàá lórí ẹ̀ níta bá ṣe nítorí tọ́lọ́run ènìyàn máa gba ládàá rẹ̀ lọ́la kíyámà ṣùgbọ́n gbogbo níta bá ṣe nítorí tèèyàn èèyàn náà san wá lẹ́sàn-án wọ́n yìn wá wọ́n fọ rere wá lọ́ba ti tàn ìbàdí lọ́la al-qiyamah ó wà nínú hadith látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpè wọn sọ fún àwọn ẹni tí wọ́n ti sẹ́ ní tèèsì kárí mi ìpè ọlọ́wọ́ sọ fún ọ pé lọ bá àwọn ẹni tẹ́ ti torí wọn ti àwọn ẹsẹ̀ rí tẹ́ gbélé ayé ṣe bẹ́ẹ̀ àwọn ò rí sàn yín lẹ́sàn lónìí kí ni wọn bá wá rí fi sẹ́lẹ̀ torí ẹ̀ ó pàtàkì ká máa yẹ àníyàn wa wo gbogbo gbà àgbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ fún àṣọ ìfọ́ọ̀nù àṣọ ìfọ́ọ̀nù máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò láti jẹ́ ọjọ́ wípé àwọn nǹkan tẹ̀ ń ṣe tí wọ́n máa fi irú rẹ̀ wà lìjẹ́ náà kẹ́yìn ọmọ títí yín wà lìjànà ẹ ti káwọn èèyàn lè gbọ́ ẹ sọ kí wọ́n lè gbọ́ ẹ ti kí wọ́n lè mà òun náà ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ká kódà kárí mi wọ́n tún máa sọ jáde lẹ́nu wọn ní káyọ gbọ́ kọrọ ọmọ káyọ gbọ́ kọrọ ọmọ eléyìí ti ń tọ́ka sí pé kìí ṣe torí tọ́lọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe ẹ nira nìkan bá wí tó bá di lọ́la àlùkìyàmà tí ì bá sórí ara yín o torí tí wọ́n á máa ṣe é tí wọ́n máa fi irú rẹ̀ wá lìjánà ẹ̀yìn lẹ́yìn fi ń wá lẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ọmọ èèyàn náà ti sán fún ọ wọ́n yìn ọ́ wọ́n fọ rere nípa rẹ ìjọjẹ́ mọ̀ pé kò sí tí wọ́n sẹ́kù fún ọlọ́dọ̀ ọlọ́run yà lọ ọkàn ma máa wà jẹ́ náà èèyàn kú ọkàn rẹ̀ ń jánu káfojúsùn rẹ̀ ọmọ ajẹ́tọ́ lọ́n àti ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́mọ́jẹ́yàn. torí pé àtiwọ́ àtẹnidọ́ fẹ́ máa ṣiṣẹ́ nítorí tiẹ̀ léèyàn yìí gbogbo yín pátá ẹ̀rù ọlọ́run lẹ jẹ́ nítorí wà lọ́dọ̀ ọlọ́run là ń wá aburú tí sì máa fífi ìyá jẹ àwọn ọ̀tá rẹ̀ láàfẹ́ torí rẹ̀ torí ọlọ́run nìkan kọ́ làwọn ọba kò sí rọrùn fún wa láti máa ṣe al wọ́n ní ká rí mi tẹ́ rí yẹn ashirkul asghar ni wọ́n ń pè ó ẹbọ tó kéré ni torí ẹ̀ lànà bìí sallallahu alaihi wa sallam ó ní akhwafu ma akhafuhu alaykum ash-shirku al-asghar ìjọba mi lẹ́rù jù fún yín ìjọba mi lẹ́rù jù lórí yín òun náà lẹ́bọ tó kéré o àwọn sàhábà ni ewu tó kéré tó bọ̀ lẹ́rù jù lórí wa kì í ṣẹbọ ńlá gan ló tún bá lẹ́rù jù lórí wa ẹbọ tó kéré jù wọ́n lè wò ní ẹbọ tó kéré jù tó bọ́ ọ lẹ́rù jù fún wa ó ní àríyá kárí mi ìdí tó fi bá lẹ́rù jù oníkàwọn èèyàn ká fún ó sì pọ̀ ní sísẹlẹ̀ torí ní ìsìn ẹbọ ńlá bí kéèyàn lọ gbọ́n agbára dálẹ̀ wájú òòsà bí kéèyàn lọ máa tẹ́wọ́ sóòsà. So ẹ rí i pé ètò pọ̀jù ní pé ẹni tá a bá ti pè mùsùlùmí ò ní ṣerú ẹ̀ tẹ́ bá ń bọ òòṣà pópó ẹ̀ ní rí mùsùlùmí gidi ń bẹ̀ tẹ́ bá ń bòkè ìbàdàn ẹ̀ ní rí mùsùlùmí gidi ń bẹ̀ tẹ́ bá ń sọ̀sùn òṣogbo ẹ̀ ní rí mùsùlùmí ń bẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá ti kẹ́nìkan má bẹ̀rẹ̀ pé áá nítorí ẹ̀sìn ìsìláàmù lẹ̀ tẹ́ bá ń bọ̀gún gbogbo irú àwọn ọmọ tí wọn méjì kàn tí máa ń kàdá abo ajá lọ́rùn tí wọ́n gbé dúró ní títì pé ẹ̀sánwó ògùn láwọn ọmọ tí wọn méjì kàn tí ọ̀gbádùn wọn yẹn ẹ̀ nírọ̀ ọmọ mùsùlùmí ń bẹ̀. torí pé tá a bá kẹ́nìkan wọn máa ń ah, ah nítorí lẹ́sìn Islam lẹ̀ gbogbo tó bá ti jẹ́ bọ́ ńlá ó súnmọ́ pé ní tá a bá pè mùsùlùmí kẹ́ ẹ má bàa ń bẹ̀. ṣùgbọ́n ìtọ́jẹ́bọ kékeré o ẹ bá lè máàmù gan bẹ̀ kámẹ́sẹ̀ tí ìsọ̀rọ̀ máàmù torí pé wọn ò ní kà kún kárí mi wọn ò ní kà kún wọn ló sì máa báyà ní títí máa báyà ń sẹ́jẹ́ jù torí pé ọbẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ pé kìí ṣe torọ ọlọ́run ló ṣe ṣe gbogbo ní tàbá sì ṣe nítorí tí ọlọ́run kọ́ àlè rẹ̀ kódà nínú àdìsí kan ànábì sallallahu alaihi wa sallam ó ní tó bò ń lẹ́rù jù fún yín òun náà ni aṣírkùl khafi ìṣẹ́bọsọ́lọ̀ ń tọ́ pamọ́ ẹbọ yẹn òun pamọ́ tiẹ̀ wọ́n lè wo ni ẹbọ tuntun pamọ́ anabi ni an yaquma ar-rajulu fa yusalli fa yuzayyinu salatahu lima yara min dúró kó máa ṣe sọ̀lẹ́ yóò mọ wá ṣe sọ láti rẹ̀ yẹn lọ́sọ̀ọ́ yóò máa tún ṣe yóò máa tún ṣe rùkú rẹ̀ ó lè rùkú títí tẹ́ mọ̀ pé àbí òní dìde má ni ó lè forí kalẹ̀ kẹ́ mọ̀ pé ah allah àṣẹkùbọ̀ sàábẹ̀ lélẹ́yìí tó máa ń sàtáyà kí ni wọ́n ń ka ń bẹ̀ sọ́pọ̀ tó báyìí anabi ni kò ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́run ó ń ṣe nítorí ẹnìkan tó rí fi ń pé ń wò ní. wọ́n pè léèyàn ní ẹ̀bọ tó ṣe kí ni ẹ̀bọ tó pamọ́ tọ́lọ́ lọ́n lọ́ mọ àníyàn rẹ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wà jẹ̀mọ́ ẹjẹ́ á gbìyànjú láti kóra wa ń ẹni tó wà láyé yìí kò gbọdọ̀ sọ̀rọ̀ alẹ̀ tẹ̀bá sọ̀rọ̀ alẹ̀ àṣetọ́ ni ọjọ́ yẹn lérí ọjà èèyàn gbọdọ máa kó ọkàn rẹ̀ ń gbogbo gbà àwọn abi tí ò dára àwọn abi láabi tí ni máa pè yẹn lọ gbà ẹ wà nínú pé ń títí jáde sílé ayé lẹ̀ ní ó jẹ́ kéèyàn nísìmí tó bá di lọ́la òkè yàn torí ẹ̀ ẹ já sọ̀rọ̀ afún kárí mi jẹ̀mọ́ láwùjọ yorùbá kárí mi pọ̀ bàjẹ́ ni ọ̀pọ̀ bàjẹ́ ni ẹlòmíì aṣọ sọ́wọ́ torí kárí mi ó fa ago sọ́wọ́ nítorí kárí mi bàtà tó lò nítorí kárí mi ẹnikẹ́ni wa ni ọmọ wọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ wọ́wọ́ mi nù ẹ̀ rí ẹrú ago táwa ń lò ní <laughs> ìtumọ̀ rẹ̀ nù ẹ̀mí alẹ́rìísí kan lẹ́ ń kó pẹ̀lú bàtà kẹ́lẹ́ wo pé ọ̀kan jù kan lọ ètò ìfẹ́ kẹ́ ẹ̀ wò nu bẹ́ẹ̀ ni tó bá wọ sọ aṣọ ọ̀lùmọ̀ǹká ni so that àwọn èèyàn ó tún wò wọ́n ó tún tún wò tó gbogbo orú àǹkan kárí mi ní jàmá àjọyọ̀ tí yorùbá ń ṣe gan-an kárí mi lóbì kárí mi gidi tí ọ̀lẹ́gbẹ́ ńlóbì. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àjọyọ̀ ká lọ jẹ gbèsè ìtagbára ẹni ọ̀ká kádáwọ́lé kí lọ́ fẹ́ bi tèmi káwọn èèyàn lè pè wá ní táàjẹ́ ni ẹ̀yẹ mẹ́jẹ̀ ń kólé mẹ́jẹ̀ ń ṣe tèmi wúrúwúrú kí ni gbogbo eléyìí ojú kárí mi náà ni ẹ káyọ̀ gbọ́ kọ́rùn ọmọ ok ayé wo ni ọgbọ̀ tọrùn ọrùn wo ni ọmọ ọrùn wọn ló fẹ́ bọ́ tó fi gbogbo orú nǹkan kárí n'i gbèsè ayé àwọn èèyàn tàbí ká gbìyànjú láti kóra wa ń jànú àwa ẹni tá a bi léèrè ni wa o tó bá ṣe pé wọn ò ní bi wá léèrè ọ̀rọ̀ wọ̀ bá kọ̀ bá tẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n gbogbo gbèsè wa gbogbo sọ̀rọ̀ wa gbogbo ṣe wa kò sí ìtọ́lọ̀ òní bi wá léèrè nípa rẹ̀ kò sì sí ní tá a ṣe tọ́pamọ́ sọ́lọ̀ toró kù ti mà ṣáájú kó tó dá wa kíláàsì ó sì ti mà irú wa wò láwù kò sí kankan téèyàn ti tọ́ bọ́lọ̀ lójijì torí ẹ̀ ló ti jẹ́ pé kíbi tọ́lọ̀ wọn bá bá fi ẹnìkan wá sí ìbá àjálìjẹ́nà ìbá àjẹ́nà kò síbi tí wọ́n fẹ́ nìkan sí tí wọ́n sọ pọ́lọ̀ ń sábòsí ọlọ́wọ́n ọba àlìjẹ́nà ni ọjọ́ jẹ́ tiwa. wàtẹ́wùbẹ̀tù fẹ́rí ìbà wọ́n ní ká túbà ọ̀ràn yẹn ni o ìtúbà òun náà ni kéèyàn sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run kúrò nídìí ẹ̀ṣẹ̀ níta ń pè ń túbà nù. ẹ rí i pé léde yorùbá á ní lágbájá túbà. àwọn haúsá àwọn náà rí i pé ìyá túbà gbogbo ẹ̀ á yà lónìí èdè lárúbáwá ni tábà yẹtùbù tàwùbàtà tábà yẹtùbù tawbata táàbà ìtumọ̀ rẹ̀ ni pé ó ṣẹ́rí kúrò nídìí ẹ̀ṣẹ̀ ó wá padà lọ sọ́dọ̀ ọlọ ó pa ẹ̀ṣẹ̀ tì ó padà sọ́dọ̀ ọlọ eléyìí ni wọ́n ń pè ní kíni at àríkọ́lọ́ wọn bá wa nínú al-Qur'an ó pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ lọ ká túbà o nítorí pé gbogbo wa pátá tá a jọ máa nábì Adam aleyhi salam gbogbo wa pátá iná lẹ́rú ẹlẹ́ṣẹ̀ ẹrú aláṣìṣe gbogbo wa pátá lẹ́rú ẹlẹ́ṣẹ̀ ẹrú aláṣìṣe kò sì sẹ́nìkan tó ṣe é pé ọlọ́run dáhùn tòṣùká tòṣùká lórí kó lè bá abẹ́nìkan rù ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ kò sẹ́ni tọ́lọ̀ ń dábẹ́ à tàbí wọn sọ fóun dilẹ̀ tóbi wá jẹ́ pé ẹ̀yìn máa dẹ́sẹ̀ jọ èmi ní bá yín rù nígbà tí èsì kórìí tiẹ̀ dilẹ̀ wala taziru waziratun wizra ukhra òfin ọlọ́ọ̀nìyẹ o arẹ́rù ẹsẹ̀ kan onírú tẹlumi oníkàlùkù ńkọ́ oní ara rẹ̀ rú tara rẹ̀ torí pé ẹrù ní tí bọ́múbọ́mú dì kalẹ̀ orí ara rẹ̀ ní òfìgbè ẹnì kò ní bẹ́ẹ̀ lómi ìgbésẹ̀ bó ti ṣe wá wà ní alukurani lọ́lọ́run ti sọ síwájú ọlọ́run ni ó ń bẹ́ẹ̀ nù wí tó ń fún anabi Ibrahim ó ń bẹ́ẹ̀ nù wí tó ń fún anabi Musa alla taziru waziratun wizra ukhra wípé arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan onírú ẹrù ẹ̀ṣẹ̀ lómi kí ẹsẹ̀ nǹkan tuntun bẹ́ẹ̀ lọ́wọ́ àánú bíbélì wọn gan-an èyí tí wọ́n ti yí padà nǹkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀bẹ́ sísìn nínú túmọ̀ rẹ̀ pé ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ní irúfẹ́ lómi àbí báwọn ti sọ pé Jésù o òní ọba àwọn ọ̀rọ̀ ẹrù ẹ̀ṣẹ̀ àwọn o táwọn bá ti gbàgbọ́ táwọn gba sínú ìgbésí ayé àwọn káwọn máa dẹ́sọ̀ lọ́kùlàlà torí Jésù ti kó gbogbo ẹ̀ ọwọ́ akú tàwọn ni káwọn lè bá àdáràn dójú àmì. Ma máa ṣe zina ń sùn káwọn máa mutí jẹlẹ́dẹ̀ ń sùn káwọn máa kúrọ̀ ń sùn káwọn máa jàǹbá ń sùn ó lè ṣe wá rọrùn bẹ́ẹ̀ tó wàá jẹ́ pọ́ wá wá fún kẹ́yìn ó lè bá àjọ dáràn kẹ́ ẹ máa dáràn fún wọn bá yín ru ẹrù ẹ̀ṣẹ̀ rárá o ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan ru tiẹ̀ o lábẹ́ òfin bá wa kú mọ́ kò sẹ́nìkan tó lọ́ ń fà kalẹ̀ máa bá mi dáríjì wọn máa bá mi ṣàforíjì fún wọn kò sí inú ẹ̀sìn Islam kò sì sí ń bò mí ìgbà pé bóyá lè má mú kan wà o tẹ bá ti sẹ́lọ̀ ẹ lọ bá o ẹ sá ti sanwó wọn fún yín tíkẹ́ẹ̀tì àforíjì kò sí eléyìí náà tún bẹ nu rọ́tà àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù máa pa fúnra wọn nínú doctrine àwọn churches àwọn kan wà tó yẹ pé wọ́n kà wọ́n kún pé wọ́n lè bọ́lọ̀ ń foríjì àwọn ẹ̀dá gẹ́gẹ́ bíi póòpù lọ́dọ̀ wọn bẹ̀ tó wọ́n ní kíní kan tí wọ́n máa ń fáwọn èèyàn wọ́n ń pè ní sukuk al-ghufran sukuk al-ghufran yẹnni pé láńsẹ̀nsì àforíjì àwọn lè wọ́n lè wọ́n lè wọ́n lè iṣu rẹ̀ fún yàn gbégbá láńsẹ̀nsì pàtì foríjì ọ̀ èyí túmọ̀ sí pé tó bá jọ́gbìn dàlùkì àwọn ọkọ̀ tẹ́ńdà rẹ̀ fáwọn màláíkà ni àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó kò sí lábẹ́ òfin ọlọ. àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam oní kullu bani adama khata wa khayrul khata'ina at-tawwabun gbogbo àwọn ọmọ anábì adam láláti tẹ̀ o gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ àwọn tó wá lóore jù nínú àwa tá à ń sẹ́lọ̀ yìí làwọn ti máa túbà. sísẹ lọ́n kìí ṣe nǹkan mẹ́rìírí kìí ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí ẹ̀hẹ́n bàbá ńlá wa gan anabi adam ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n túbá ọlọ́run bá ti ṣe kínní ọgbà tútúbà rẹ̀ torí ẹ̀mí náà ń lọ wọn náà ń lọ kìí ṣe nǹkan ọmọ àwọn ni la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun nítorí wọn bá ní kó ṣe ni wọn máa ṣe wọn kì í sẹlọ àwọn èsì màláìkà á sẹlọ ṣùgbọ́n tá a bá sẹlọ kàtúbà nítorí tó ń bá ń dájọ́ màá túbà màá túbà màá túbà ó ṣe ṣe kíkó mú ọ lọ tó túbà torí ló ṣe yẹ pé ká tó sùn lójoojúmọ́ nígbà tá a bá fi hà lélẹ̀ lórí ibùsùn wa ẹ jẹ́ ká rìkọ́ọ̀lù ká rántí kí n la ṣe látìgbà tílẹ̀ ti má lónìí ṣé dáadáa ló pọ̀ jù ní àbá ìdá ká máa túbá lójoojúmọ́ ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ túbá lójoojúmọ́ kó tó sùn pẹ̀lú ògo ọlọ́run àbámarè ò ní pọ̀ níjọ tí ọba kú àbámarè ò ní pọ̀ níjọ gbẹndàkìyàm nítorí pé kọ́ máa dájọ́ ojoojúmọ́ ní túbá bó tilẹ̀ jẹ́ pé nìkan sínú wa tí ó kù láì jẹ́ pẹ́sẹ̀ míì tó sẹ́kù tí ò ti tù bá ń parẹ́ torí ẹ̀ gbogbo alálàsìsè gbogbo alẹ́rú ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tó dáa tún nù alẹ́ ẹni tó yẹ kó tó bá ṣẹ̀ ńkọ́ yóò tọrọ àforíjì ọlọ́wọ́n bá ní watubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo yín pátá tó lórí tẹlẹ́mù yẹn túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbà kẹ́lẹ́ bá a sórí rẹ̀ torí ẹ̀já túbà jàmá torí pé lópin ìgbà tẹ́mi wà lára wa tí làákà yìí sì wà tọ́lọ̀ tó ràn wá lọ́tà ń lé sọ̀rọ̀ kí la fẹ́ sọ kọ́lọ̀ ò sì ṣe fún wa tó mú wa má túbà kò sí wàláì ọlọ́run ò ní kó o ti kú òkú kan ìtúbà. ọlọ́run ní kí làákà ẹ̀ sọnù were wèrè kan ò lè túbá kílókíló mọ̀ tí ń jẹ́ túbá mọ́ ọlọ́run ọba ọ̀gbọ̀rọ̀ lẹ́nu rẹ torí pé tó ọba rọrọ̀ sọ jáde bó láti sọ pé ó túbá ọlọ́run ọlọ́ gbogbo nǹkan yìí pé sí ọlá kí ló ń tún wá ń retí tó fi túbá túbá ọlọ́run ni yá ẹtùúbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo ní títúbà tó má kan gá eléyìí tí ò ní ní tàwọn sí nínú tí ò ní ní pàǹtí nínú ẹ̀mẹ́jọ jẹ́ ìtúbọ olóńgbò tá àtúbà tún padà bẹ àtúbà tún padà bẹ rárá o ẹtùúbà ní títúbà tó má oríire ni fún gbogbo ẹni tó bá lè túbà anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ó ní at-taibu mina dhanbi kaman la dhanba lahu ẹnikẹ́ni tó bá fi lè túbá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹni tí ọ̀sẹ̀ náà rí ni nígbà tó lọ́n bá forí jì torí ẹ̀ ọ̀mùtí ni ọ́ túbá kọ ọ̀pọ̀ títì ọ́ dàbí ìgbà tó ọ̀mùtí rí ni lọ́dọ̀ ọ̀lọ́ oníjàmbá ni ọ́ pàjàmbá tì kó túbá ọ́ dàbí ẹni tí ò ṣe jàmbá rí ni lọ́dọ̀ ọlọ ọ̀sẹ̀ bọ ni ó pẹbọ tì kó jẹ́ mùsùlùmí ọ́ dàbí ẹni tí ò bọ rí ni lọ́dọ̀ ọlọ torí rẹ̀ ẹ dákun kí ni dáadáa tá à ń tún pọ́ lọ́wọ́ bò tí ì ṣe fún wa tó o bá ti túbá ọlọ́run bá ti túbá rẹ̀ ìwọ náà tún di àtúnbí ó di ẹrú tó ti pọ́rùn rẹ̀ fúyẹ́ gbogbo àti ṣe gbogbo àìdá ọlọ́run ti bọ́ ọgbọ́n dànù. torí rẹ̀ ọ̀ràn yẹn ká túbà o nàmbà túláàsì ni òkè ṣe nàmbà fẹ́ o kò sì ṣẹ̀ṣẹ̀ kékeré kò ṣẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ la gbọ́dọ̀ túbà fún gbogbo ẹ̀ la gbọ́dọ̀ túbà ta sẹ́rẹ́ gbogbo ìjọ ẹgbẹ̀rún kan náírà lọ wọ́n ní kó dáwó padà fún lówó kó túbà ó ní ẹgbẹ̀rún òun ní tútú bá kan ṣe lórí eléyìí òun sì lówó kan dá padà èèyàn lójú bílíọ̀n àwọn eléyìí ni wọ́n máa yanjú fáìlì wọn jọ gbèdì yàtọ̀ sóhun tó ń di one thousand kò sí tọkọ lọ wọn kò bò ló dí ó lè sọ di ara àbí tí ọ̀dà torí rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tó kéré táwa pé kò bùkátà tútú bá àti kékeré àti nílá gbogbo ẹ̀ pátá ọ̀ràn yẹn ni ká túbà min ghayri israr àwa gbọ́dọ̀ tẹra mọ́ ẹ̀ṣẹ̀ yun ní sísẹ̀ kọjá yìí pé bó o ti ń ṣe tó ń túbọ̀ o tún padà abẹ́ o tún padà abẹ́ o tún padà abẹ́ a'udhu lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a àwọn sọ wípé ẹ̀ṣẹ̀ kì í ṣẹ́kù tá a bá ti tọrọ àforíjì ẹsẹ̀ kan ò sì lè ṣẹ́kù lẹ́sẹ̀ kékeré lópin ìgbà tá a bá yé dá tẹ́ ń bá ń dẹ́sẹ̀ ládàtúndá ládàtúndá kò ní dẹ́sẹ̀ kékeré mọ́ o la saghirata ma'al israr wọn ní tá a bá tẹra mẹ́sẹ̀ kan tá a kékeré ni ẹ̀sẹ̀ kékeré ni ẹ̀sẹ̀ kékeré ni yóò di ní la lábẹ́ òfin ọlọ torí ẹ̀ ló ti jẹ́ pé ká túbá lónìí ṣáájú kótó dípá fẹ́ túbá kò ní ṣe é ṣe o. tán. a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yọ tẹpẹlẹ mẹ́sẹ̀ dídá tí ò ní kú ń a sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó túbá pẹ̀lú àníyàn pé ń tún padà sí ẹ̀ka jẹ̀ ń túbá ní ìsinná a gbọ́dọ̀ láníyàn pa tún padà sí iṣẹ́ wa nú àníyàn wa ní kó àwọn òtún ní padà síbẹ̀ mọ́ láéláé kọ́ lọ́wọ́ sí ràn wá lọ lórí ẹ̀ bó ti yẹ kọjá nù. ومن التوبة رد المظالم nínú títúbà torí pé túbà jẹmọ ó ní í ṣe pẹ̀lú oríṣi nǹkan méjì ó sì ṣe kọ́lẹ́ kọ́lọ́ ńlá àṣẹ kìí ṣèyàn ó sì ṣe ṣe kọ́jẹ́ pé èèyàn láṣẹ kìí sọlọ́n ó sì ṣe ṣe oríṣi kẹta kọjá pọlọ àtẹyàn láṣẹ èèyàn láṣẹ àbọlọ láṣẹ fi kọjá ikpe èèyàn jẹlẹdẹ Ọlọ́run sì ti ní ká má ṣe kínní ká má jẹlẹdẹ ìyàwó lọ́lọ́run ní ká fi jẹni tó bá jẹlẹdẹ kò sí àmọ́ dáràn lẹni tó bá jẹ tó máa fi lè mú wá síwájú adájọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ìgbà tí o ti sí àkàn pàtó tọ́lọ̀ ní ká fi jẹ́rú ẹ̀ yóò azar ìyá tá a fi hàn ní létí ni wọ́n fi jẹ́ adájọ́ worú ìyàwó lọ́tọ́ sí ro eléyìí tí ò ní jọ yí adìẹ ẹlẹ́dẹ̀mọ́ láyé ẹ̀ wọ́n fi rú ìyá bẹ́ẹ̀ jẹ́ ó ti fẹ́ lọ kí ló dúkùú tí ó ṣe yóò tù bá lọ sọ́dọ̀ lọ tó bá yẹ kọ́ lọ́n lọ sẹ̀ wà túbà lọ sọ́dọ̀ lọ. tẹ́ ẹ bá ti túbà inna Allaha ghafurur rahim aláforíjì ni tó bá tún dáríjì ni tó a tún máa kẹ́ni. ó ti ṣe kọjá pé èèyàn lèyàn ṣẹ̀ èèyàn láṣẹ̀ kọjá ike ẹni yẹn agbálẹ́tì ni kí ló ṣe fún ọ tó fi gba létí ọkọ wù mí kí n gba létí tẹ̀yìn tó ṣe wọn ní kí wọn náà gbẹ ẹsẹ̀ rẹ wá kọ gba tiẹ̀ sàn torí ẹ̀kẹ́ òjò ẹ̀kẹ́ wọn náà gba tiẹ̀ tábàárí kọ́ ọwọ́ rẹ róńdó sí tiẹ̀ ọwọ́ rẹ kò ní dàbí tiẹ̀ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ àlewá ẹni tọwọ́ rẹ̀ ṣe bí tiẹ̀ kọ́ba ni bá gbọ́ létí kálukú ó sinmi. ọsẹ yẹn nu ó ṣe é ṣe kó ọsẹ yẹn kó ọsẹ lọ ojú owó owó olówó ẹni tó jalè ọsẹ lọ ọsẹ yẹn ọ̀nà olóògbàsẹ lọ sọ̀rọ̀ lọ sọlẹ̀ jíjà ní èèwọ̀ ìwọ òfin tọ́lọ̀ wọn bá ṣe yẹn ọwọ́ rẹ olówó jì. ó ti sẹ́ lọ. ọ̀sẹ̀ yẹn sọ̀rọ̀ owó tiẹ̀ ló mú. ìtara ẹ̀ṣẹ̀ tí wọ́n ń bẹ láàrin pa àṣẹ̀yìn àṣẹlọ́n eléyìí tọ́jẹ́ tọ́lọ́n onígbẹ́tọ́lọ́n bá búyà kan kalẹ̀ fẹ́ni tó bá dárú ẹ̀ṣẹ̀ yìí agbọ́dọ̀ agbọ́dọ̀ wọn tiẹ̀ fún ọ. ẹnìkan tó jalè sófin àbí tí májàmú bá pé sí ara bó ṣe jalè kí lọ́lọ́ ní ká ṣe fún un kágé lọ́wọ́ ni déédéé ọrùn ọwọ́ rẹ̀ láti rọ aré rébété tí ó bọ́ ọ́lẹ̀ tí ó sẹ́kù kùkùté wọn ò sì bí dáa kó mèrè tá a gé òun kọ́ wa mú lọ fún ọkùnrin ọba sọ́pọ̀ sọ́kìnì pọ̀ bóun ó ṣe kúnu kùkùté ni wọn máa gbé ká ẹ wá bá ní káwó yìí kó pé ẹ bẹ́ẹ̀ náà rọ́wọ́ òun. <laughs> so ayẹkùn ó sera rẹ̀ ó jiná wọ́n gbé ọwọ́ tiẹ̀ eléyìí agbọ̀n ẹ̀sẹ̀ tó sẹ́ lọ́nà ètò ọ̀pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ni ká ṣe kí ni ká gbé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ẹ̀tọ́ tèèyàn tó wá kù ọ̀sẹ̀ yẹn ẹ̀tọ́ tèèyàn oníkẹ́ ká dáwó padà fólówó ká dáwó padà fólówó owó tó dì wọn àníkẹ́ á gbàtà ti gé lọ́wọ́ ṣe bọ́wọ́ náà kó dípò owó tó di àhà ah, ah, òfin tèèyànnu ìbẹ́ yìí náà rí bí wọ́n ti ń dájọ́ nàìjà tó bá sọ pé èèyàn kan jí tírílíọ̀nù tó bá gbedele ẹjọ́ ẹsẹ̀ bí nǹkan gidi ni wọ́n lè máa fi mọ́tò Black Maria wá ká wíwíwíwí hmm, àwọn ọ̀daràn tá a wí lọ́wọ́ ti bá wọn lẹ́yìn mẹ́kúnnù lẹ́yìn máa tẹ̀ra ẹ̀ jẹ wọ́n bá dé court wọ́n lè máa àjọ ìṣesí ẹ wọ́n tún àjọ ẹ̀ rẹ̀ pé à ah, kó lè dájọ́ tó kí fún ni àti irọ́ ni ó ti tírílíọ̀n fa wọ́n bá ní àwọn adájọ́ ọpọlọ sí ọ̀sẹ̀ mẹ́jọ lẹ́wọ̀n pẹ̀lú sí àtìkárà kó o sì san seven hundred and fifty thousand naira fúnjọba aa nínú tírílíọ̀n <laughs> subhanallah ẹ mọ̀ pé tírílíọ̀n bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún yẹ́sẹ̀ mílíọ̀n bílíọ̀n lọ́nà ẹgbẹ̀rún ńlọ ń jí ẹ wá ní kó sanwó tí ò tó mílíọ̀n kan kó tún lọ fi ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́jọ gbára la ilaha illallah ẹ ẹni tó ti jẹ́ adìẹ gbé wọn ni lọ ẹ̀wọ̀n gbére subhanallah bó tí gbogbo aráàlú bá wá a ah, tí o lè yí gbogbo wa ni ẹ a ah, fẹ́ẹ̀ rí ẹjọ́ tá a dá tí bá ti ní kọ́ lọ sanwó fáìn èlò alẹ́ ní kọ́ san seven fifty thousand ni sẹ́yìn náà tó nù ìyẹn ni pé ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́jọ òun ó ti dí gbogbo owó tó lè kó táwọn pé gbogbo èèyàn fẹ́ máa jalè ó pé àwọn káwọn jalè ní nàìjíríà yìí tọ́jú kọ́ lọ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́jọ lọ gbogbo ọba di ẹ̀tọ́ fún ọ lábẹ́ òfin tọ́lọ́wọ́ bá ti wá ẹni tó bá jalè báwọn lẹ́yìn tí wọ́n bá gé ọwọ́ rẹ̀ kó tiẹ̀ tó gbé ọwọ́ rẹ̀ ó ti gbowó fọlọ́wọ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni kan wá rí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ sẹ́yìn pé wọ́n gba lẹ́sẹ̀ bíi méjì tí ó wọ̀ la wọ́n rí ọwọ́ bọ́lẹ̀ wọ́n tún gbowó padà fọlọ́wọ́ tó torí ẹ̀ tába fẹ́ túbá àwòwò sọ́lọ̀ ńlá sẹ́ ni àbí èèyàn la sẹ́ tó bá ṣe kọ́lọ̀ ńlẹ́ bá sẹ̀ ó ti tó kẹ́ ẹ máa tọrọ àforíjì kẹ́ ẹ kábàámà lórí ní tẹ́sẹ̀ ń tẹ́sẹ̀ nípinnu pẹ̀ tún ní padà síbi ẹsẹ̀ mọ́ tẹ́bà ti ṣe báyìí ọlọ́run bó forí jìn àmọ́ tó bá ṣèyàn lọ bá ṣẹ̀ yàtọ̀ sí kọ́ kábàámà yàtọ̀ sí kọ́ lánìyàn pò ní padà síbi ẹ̀ mọ́ yàtọ̀ sí pé ó sì pa ẹ̀ṣẹ̀ yẹn tì lẹ́sẹ̀kẹsẹ̀ o tún gbọ́dọ̀ dá ẹ̀tọ́ yẹn padà fún torí ẹ̀ la sọ pé ẹni tó jíwó olówó yóò dá padà o. one million ló jí tó o ṣùgbọ́n lẹ́yìn iṣẹ́ tó ń fowó yẹn ṣe owó ti di hundred million èló lọ́ọ̀dà padà fún lówó báyìí ṣé gbogbo ẹ̀ ní àbí one million ẹ̀ dáhùn wọ́n ní gbogbo ẹ̀ àárọ̀rọ̀ kejì o ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ní ọ̀dà padà torí àtèrè àtọ́jú owó dá lónìí ẹjọ́ ẹ sẹtọ wọn bá wà ní ládàá kọyẹ kó wọn ní ládàá ó sí àbùkù kan ọdà ó padà polówó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wàá dá padà tó o bá dá padà kò sáforíjì tó o bá san láyé wàá sanjọ́ gbẹ̀ndà kìyàmù torí ìdùnnú ni fún mọ́mìnì ẹni tó bá jẹ owó rẹ níjà àbòsí àbójúwò rẹ ọjẹ pamọ́ ni o kọjẹ gbé o yóò sàn tó bá ti jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. torí ẹ ẹni tó sàbò sísí ọgbà létí kò rí tiẹ̀ gbà san láyé ń bì yóò gbà tó bá ti jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. kò sí nǹkan tó lọ tó lọ gbé. ẹni tá a wá gbà ìyàwó ẹ̀ ń kọ́ kọ́dá ìyàwó padà àmọ́ sẹ́yìn náà gbà ẹ̀ dáǹfà. ń gbà kọ́nàwọ́. wọ́n mr ń gbọ́ wà lónìí. torí <laughs> fi lọ sí sọ mi sábà gbà lọ́wọ́ rẹ̀ ń gbà àbùsùn wọ́n gbọ́dọ̀ dá padà ṣùgbọ́n ẹnìkan ò sí tọ́gbádùn tí ó gbà torí di pé ọmọ general hospital torí di eléyìí yóò tílé ọba sì gbà padà tọ́ torí di eléyìí báyìí tó bá pé èèyàn lè bá sábò sísí ẹ̀dá padà gbogbo ẹ̀yin bàbá àkà ẹ̀yin lè talẹ̀ fún ẹ̀yin lè tún lọ gbà padà ẹ̀yin bàbá àkà ẹ̀yin lè ta fún wọn ẹ̀yin lè tún pin fáwọn ẹ̀ńtẹ́ ta fún ẹ̀ tún lọ́ọ́ bù sílẹ̀ gbogbo ẹ̀ lẹ́sàn-án tẹ́ bá san láyé ẹ̀sán jọ̀gbìn dàrú fìyà. ìgbà tó jàǹbá rẹ̀ lórí ilẹ̀ tán wọ́n tún wá fi kú dẹ́rù bà ipe tí kìí ṣe pẹ́lẹ́pọ̀ ọ̀run polówó fún ọ abọ́fẹ́ kù àwọn bàbá gbé kú kiri wọ́n tún láwọn ọ̀pá ọ̀daràn tí wọ́n ń pè ní ọ̀daràn márùn ìlà àwọn eléyàn tí òun ọba lè mú yín láyé bì ìpàdé tìjọ́ gbẹ̀ndà lùkìyàn ẹ gbà ẹ sábà ń tí ogun jọ náà torí kọ́ mọ́ bá yín lójijì o pàǹtí ògùn tẹ́ fi máa pò gèdè pọ̀fọ̀ níwájú àwọn màláìkà ẹ má gbàgbé kí wọ́n fi sínú sáré yìí o ìjọ tẹ̀ ń bá lọ tọ́rọ ọrùn yóò gbóná yóò gbóná kẹ́ di ògùn kẹ́ dira gudugudu kẹ́ lè bá rọ́nà lọ ọmọ àwọn màláìkà lọ́wọ́ ẹ̀yin bàbá òfò tẹ́ ẹ máa ń yàn àwọn ọmọ ọlọ́mọ jẹ ọmọ ọlọ́mọ ó ti wàhálà títí títí ó kówó jọ ọ̀rọ̀ alẹ̀ ẹ̀sìn nílẹ̀ tó dáa lẹ́ ta fún àtìlẹ̀ ẹni ẹlẹ́ni lọ́ fún ó sì ti mọ̀ pé ọmọ ọ̀lẹ́mi wàhálà bó bá tiẹ̀ fẹ́ fa wàhálà àwọn baba ló dá àmọ́jú wọn pọ̀ fún mi o tóra wọn máa para wọn ni wọ́n tún yin lọ́rùn tọ́ ẹ múra sí i ẹ múra sí i ńgbà mi ọlọ́run máa ń fáwọn èèyàn míì láyè àti rọ́ràn dà torí ìyà ìyà kẹrẹbẹtẹ tó ti pèsè kalẹ̀ gbogbo ń tẹ gbangba bò sí ẹ̀dá padà o kẹjọ oyè yín o aha nínú títúbà òun náà tún ní èjìtì náà bọ màhárìn kẹyọ jìnnà sí gbogbo tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ olótúbà òmùtí má ṣùgbọ́n olè má jókòó ń bukọ̀ ọtí kí ló dé mo fi rántí ọjọ́ ni ẹ́ ọ̀ rántí ọjọ́ báwo òtí nìyẹn torí tí èèyàn bá túbà o ò tún gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí bẹ̀ ma bàbá ń zina tẹ́gẹ́ kò lè má ṣe zina táwọn àti lọ jókòó lọ́ọ̀kan lé ibi títí máa ṣe zina yóò máa wo lẹ̀kùn ránṣẹ́ pé ah ìgbàláyé ó bá jẹ́ gbàkan ni àbá òun ti rọ́ọ̀lù lẹ̀kùn bóun ti rọ́ọ̀lù lẹ̀kùn ọ̀rọ̀ọ̀lù ni wọ́n ń wo lẹ̀kùn yẹn ránṣẹ́. eléyìí ò jìnnà tí ń tọ́lọ̀ ṣe lé wọ̀ torí pé má súnmọ́ má débẹ̀ rárá tó bá ti súnmọ́ o súnmọ́ kíkọ́ ọwọ́ bẹ̀ torí ẹ̀ á jìnnà sí gbogbo ń tọ́lọ̀ ṣe lé wọ̀ olótúbá ọ̀jẹ̀ wéèlé má ìgbósìsẹ́ báńkì báńkì rìbá ọ wọn ó di kaka ó di kuku ó sokùn márùn ó di gbanumánu wípé òun báńkà lòun ẹ so rìbá wí ni ọ àbọ̀ rìbá ni ọ pàtì jìnnà sí ọlọ́wọ́ bó pèsè sí alálùbáríkà fún ọ so gbogbo ntọ́ba ìwọ̀ ká jìnnà sí ká jìnnà sí ká jìnnà olóòsè náà but uh, unlike uh, blue film máa because sẹ́mi ẹ́ yẹn tètè gbọ́nù ó wà wòwò ku wò títí náà kí ni ó padà ṣẹlẹ̀ yẹ bó bá máa já sí àná ayé la máa ṣe ná. la hawla wala quwwata illa billah gbogbo bá sílé wa ẹ̀jìnà ẹ̀jìnà ẹ̀jìnà. ó ó sì tún rọrùn ó fẹ́ni ti bàjẹ́ kọ́ pàtì ó gbogbo ẹni tó bá ronú pàrọ̀ náà kọ́ pàtì torí pé wàláì kò torí ẹjẹ júmọ́ tá a máa ti ń di ẹjẹ ká máa ronú àfẹ́ wọ náà o sẹ́ńtẹ́ǹsì yẹn kọ́ wà wájú wa ìǹfẹ́ wọ náà mo fi ṣe Islam ìǹfẹ́ wọ náà mo fi ṣe Islam torí ẹ̀ ní ti Islam bá ní kí n ṣe màá ṣe ètò ní kí n má ṣe màá jìnà sí. wọn níyẹtù aláyàwó nínú tútù bá náà tún ní kádà níyà pé mi ò tún padà sídìí ẹsẹ̀ yìí máa o nínú tútù bá nù wọ́ wọn nàìjọ ń gbẹ́bọ lọ sórí ta tẹ́lẹ̀ òtún wa gbọ́ dánilẹ́kọ̀ọ́ orí kékeré yẹn ìtẹ̀bọ̀sọ́lọ ni o ẹ̀ ń lọ bọ́sẹ̀ tání nìyẹn o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí o ọ̀wá lò túba ọ̀gbọ́dọ̀ wa ní lánìyàn rẹ̀ láyé yìí kọ́ máa ìwọ tún padà sídìí rẹ̀ lọ ìwọ tún padà sídìí rẹ̀ lọ gbogbo oríta táwọn ẹlẹ Yorùbá wà yìí gbogbo oríta oríta oríta ẹbọ ni wọ́n máa gbé ẹbọ lọ sóríta ni wọ́n lè kọ wá dáadáa kan kéṣù ọgbẹ bọ àwọn ń bẹ̀rù aburú kan kéṣù ọjẹ bọ wọ́n sì máa gbé kánú wọ́n fẹ́ ìhìrámù ṣètánì ìbẹ́ máa ìhìrámù ṣètánì tí wọ́n máa san wọ́n san sọ funfun mẹ́jì wọ́n gbégbá lọ igbá ṣètánì wọ́n lè máa súre sí àbí kí wọ́n máa pọ̀fọ̀ wọ́n gbé lọ sórí ta ètò jù nígbà ti ń jó mùsùlùmí ní máa sábà ṣe nǹkan kó ló ṣe olórí ibú mi bẹ́ẹ̀ bi títí ń pèlò ẹbọ tí ó gbé lọ sórí ta lálẹ́ ló ṣe yẹ kọjá pé gbogbo ẹni tẹ ẹ bá kámọ́ pẹ̀lú pọ́gbẹ́ bọ́ lọ kẹ kẹ nání ọ̀sán gidi kọ́mọ́ mọ̀bi tí ọ̀sán yẹn ti ń bá òun gbogbo oríta gan ó ní sinmi pé lágbájá tó gbẹ́bọ̀ ń dò ní àmẹ́ni tọ́nà o àmọ́ fi tẹ́gbà ń tí ń rélù ẹgbàá mi ẹgbàá mi ò ní sáńkì gbé bó se sọ ẹbọ mọ́lẹ̀ tó tu lẹ́nu torí nù kẹbọ ọmọ fọ àti kí wọ́n fọ ọ̀kan ló mójútó ẹ̀hẹ́ bá fẹ́ lu ọ lálùfọ̀ ọ fẹ́ bọ́ mọ́lẹ̀ ọgbà lè lọ. torí ẹ ẹ̀yin náà sì rí ní Yorùbá lẹ́bù gan àwọn Yorùbá tí wọ́n ń jẹ́ lẹ́bọ̀n àwọn náà máa sọ pé nínú gbàgbọ́ wọn àwọn gbàgbọ́ ni o bàtà ń sọ pé mọ̀ náà so wọ́n ní gbogbo oríṣà tó máa ń gbẹ́bọ sí accident máa sábà ṣẹlẹ̀ ń bẹ̀ bí oríṣà kan bẹ̀ ẹbọ yìí wọ́n ń bẹ̀ tó máa wá ń ṣẹlẹ̀ pé machine fẹ́ jáde machine bọ́ gbà ó ìmọ̀ sábà ṣẹlẹ̀ tó máa wá ṣẹlẹ̀ bí kéèyàn dá lẹ́sẹ̀ bí kọ́ fọ́ lórí ìmọ̀ pọ̀ ń so ńgbà táwọn náà wá wá lọ tí wọ́n wá wọ́n kọ́ fẹ́ jẹ́ pé ẹbọ tí kì í sábà wọ́n ní oríṣà yìí ní màá ń ẹ́ ní ń dà nǹkan lẹ ẹbọ gbà náà nù ńgbà tó ti di gídígbò gídígbò ẹbọ gbà náà nù torí wọn pín ìwé oríire àṣetán bí kọ́ dàrú kọ́ bàjẹ́ náà ni torí délé ọ̀dọ̀ wọ̀ wà o ọmọ Yorùbá àní wọ́n tún gbẹ́bọ títí wọ́n tún gbé lọ London láti nàìjà lọ London mú nǹkan kí pé gbogbo ní àwọn baba sa àwọn babaláwo sà fún kọjẹ ọwọ sábà pàtó wọn bá àwọn baba náà kì í bá ti làwọn ẹyin gẹ́gẹ́ bíi ta wọn wá di ẹbọ yìí wọn sá lọ wá fíìsà ní gbogbo ọ̀nà kọ́nà wọn wá gbé ẹbọ yìí fẹ́nìkan pé ṣé oríta wà ní London àbí òkú ẹni àìmọye oríta pẹtọ ibi oríta mẹ́ta ẹnìkọ́ wá ní London kẹ́ gbé ẹ bọ́ etí tẹ́gbọ̀n yìí bá ti fìdí kalẹ̀ ẹjọ́ dàrú mọ́ àwọn adájọ́ lójú lọ. ọlọ́wọ́n bá wa tí èmu ni láàbọ̀ àbọ̀ tí ó sì nídìí kọ́ dé àwọn dòǹgárì sí yàn kó tó rí yàn mú. wọ́n gbé bọ̀ London three ẹ̀bọ̀ kọjá ní airport three ó wá kú bẹ́ẹ̀ bọ́ ó sì fìdí lélẹ̀ lóríta three ibi tí ẹni tí wọ́n gbẹ́bọ rán tó ti fẹ́ fìdí ẹbọ lélẹ̀ níbi oríta sẹ́sì mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n kámẹ́rà ni sẹ́sì mọ̀ pé ayé sọ́ra la wà báyìí bọ́ǹbù ń róni kọ́lọ́ ń sànù wa kí lè léyìí fẹ́ gbé kalẹ̀ kámẹ́rà kámẹ́rà tẹ̀nà sí i bọ́lọ́pàá ti bo bẹ́ẹ̀ nu ẹ dákun ẹsẹ̀ oúnjẹ jẹ ẹ bọ́ ni kì í ṣe bọ́ǹbù <laughs> àwọn Ebo? What is Ebo? Ewo ni Ebo? Bàbá sára kú, ọ̀ ẹnu ẹ̀ ń gbọ́ bá dọ̀. Bàbá ṣe tú àṣírí inú pé ẹnìkan ló gbé kokéń bíi wọ́n lè mú bí wọ́n ṣe wá sọ ọ́ lẹ̀ jẹ́jọ́ tí wọ́n gbọ́lọ́gbọ́ wọ́n kẹ́ bọ́ kún bí ẹlẹ́bọ pọ̀ láàrin wọn bàjẹ́ torí tọ́lọ́ kẹ́ẹ̀tún pẹ́ bọ́ kẹ́ẹ̀ gbé wọ bàálù kẹ́ẹ̀tún á lọ máa wó oríta nílùú òyìnbó pé gbé sí subhanallah alazim bẹ́ẹ̀ ni tí yorùbá ti gbọ́ lọ́ngbọ́ gbogbo rádaràda kátàkátà ní ìjọ wọn lójú ẹni tó gbọ́ lọ́ngbọ́ àwọn ni wọ́n mọ̀ sí irọ́ lásán sí ọ̀ àti ọ̀gbọ́ ẹbọ nù ah kìnnì kan nù torí ẹ eléyìí jẹ bó ṣe jẹ mẹ o ẹ dà níyàn pé ẹtún ní padà sídìí rẹ mọ láéláé o lè sọfún rọba ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run anabi wa sallallahu alaihi wa sallam Ọlọ́run ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún èyí tó síwájú àti èyí tó kàn tó ń ti pé àwọn anabi Ọlọ́run kì í dẹ́ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà ni ó lè ṣe é ṣe kó ṣẹlẹ̀ tó ti sì ọlọ́run fi hàn wọn wọ́n tọrọ àforíjì ọlọ́run á tiẹ̀ wàá sọ pé wọ́n Muhammad sallallahu èyí tó síwájú àti tó gbẹ̀yìn inú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tiẹ̀ àti foríjì ọ̀hún síbẹ̀síbẹ̀ táwọn bí wàá jókòó níbi kan kó tó sọ pé àwọn máa ń kà á lẹ́nu rẹ̀ a pé wọ́n ọlọ́mọ tọrọ àforíjì rẹ mo sì sẹ́rí padà sọ́dọ̀ rẹ ẹni tá a ti gbogbo ẹ̀ṣẹ̀ fún mi pé wa ta ló fẹ́ garanti pé wọ́n ṣàforíjì fún ọ kí ló dé táwọn tọrọ àforíjì wọ́n sì gbogbo ẹni bá foríjì ọ̀nà orí òsì fún torí pé ń dínà mọ́ wa jù náà tá a bá wa. orí ọ̀pọ̀ lọ́wọ́ wa torí rẹ̀ astaghfirullah wa atubu ilay astaghfirullah al-azim alladhi la ilaha illa hu al-hayy al-qayyum wa atubu ilay ọgbọ́dọ̀ pọ̀ lẹ́nu wa. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ما كان اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إليه تنجى sayyidul istighfar àtiwájú fún gbogbo gbólóyìn tọrọ àforíjì ìtànàbí ni tẹ́ ẹ bá wí lọ́jọ́ kan láàárọ̀ tẹ́ ẹ bá kú lọ́jọ́ yẹn kó rùn tó wọ̀ ẹ wà lìjànà tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá sùn wí lọ́jọ́ kan nírọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó rùn wọ̀ tẹ́ ẹ bá kú lọ́jọ́ yẹn kí lè tó tún má ẹ wà lìjànà ǹjẹ́ a ti wí lónìí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ bí tó ọ pàtàkì torí pé ká máa ń tara wá jẹ pé kò ní yá lónìí tó bá yá lónìí ńkọ́ kò sí tọkọ lọ́n gbà tí wọ́n bá pààyàn náà ni wọ́n pààyàn ẹ ẹ ṣe mú fìlà kò sí mbẹ torí ẹ irú àwọn gbólò yẹn ó yẹ ká mójútó ká máa wí lọ́pọ̀lọpọ̀ kọ́ lọ́wọ́ bá kó ṣàforíjì fún wa. wa yarju rahmata láti máa ran kàn kí ọlọ́run àgbọ̀dọ̀ já kàn níbi ìkẹ́ ọlọ́run ká fojú sí pé à ń fẹ́ ìkẹ́ ọlọ́run à ń ran kàn kẹ́ rẹ̀ eléyìí pàtàkì.

ọ̀ ń fagbó ó sì lóun bẹ̀rù yọ ọlọ́run kò dájú kórì rẹ pé nítorí pé tó wá kọ́ ń bẹ̀rù yọ ọlọ́run ò ní dára rẹ lọ́pọlọ́rú torí ẹni tó dára rẹ lọ́pọlọ́rú kò lè sin náà ọlọ́run sì fẹ́ kó o sin torí ẹ̀ ọgbọ́dọ̀ mójútó eléyìí báyìí wọ́n yẹ tẹ́lẹ̀ kẹrù ní àmẹ́tẹ́hu lẹ́dẹ́yìí kéèyàn ọmọ arántí kẹ́ ọlọ́run tọ́lọ́run wa gbogbo bí tó bá wọ̀ láyé O sẹ́rú tó lè sọ wípé ọ̀fẹ́ bọ́kẹ́ ọlọ́run ọba dàálẹ̀ ò nídìí ẹ̀ ò tó bẹ́ẹ̀ ká máa rántí àwọn ìkẹ́ ọlọ́run ti ń bẹ pẹ̀lú wa olówó olówó ìkẹ́ ọlọ́run bẹ pẹ̀lú rẹ àìlórí lọ́wọ́ ẹni kí ọmọ àwọn òkú ńgbà tí ń lówó kí wọn lọ́lọ́run ṣe fún mi àwọn tí ò lórí lọ́wọ́ nìyẹn o nítorí ẹ̀ la sọ pé ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ sọ pé kọ́ sàmì á jẹ́ pé gbogbo ńtọ́lọ́run ṣe ní sàmì ẹ̀ torí pé alábòsí lè ìdí inú sí kálukú fi máa wò pé kí lọ lọ́ọ̀ ṣe fún un kí lọ ẹni kó wọn máa dúpẹ́ kó wọn dúpẹ́ kí wọn lọ lọ́ọ̀ ṣe fún un á sọ pé kí lọ lọ́ọ̀ ṣe fún ẹ sàmì èyí tó ṣe fún ọkọ bàjẹ́ yọ sọ pé pè bẹ́ẹ̀ ni nígbà tádùú ọba ti wúlò fọ èpè ọ̀ràn torí ẹ ìdẹ̀rọ ọlọ́run tó lọ́n ṣe fún wa pọ̀ púpọ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá lẹ́ka ẹ̀ lè má yẹ ẹ̀ lè rí kàdépò torí rẹ̀ adúpẹ́ fọlọ́ o ọlọ́ni wa ma bikum min ni'matin famin Allah gbogbo ń ti bẹ pẹ̀lú yín ní dẹ̀ra ọ̀dọ̀ ta ló ti wá Allahu rabbul alamin ẹ jẹ́ ká máa ronú ara wa àtàwọn bàbá wa ń gbogbo gbà àtàwọn àyà wa gbogbo gbà àti gbọ́ ni wọ́n ti jọ́mú lẹ́nu wa ó ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ jọjọ àti gbọ́ lẹ́ ti bọ́ lọ́wọ́ bàbá ẹ fún mi lówó oúnjẹ ó ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ jọjọ táwa ní tọ́jú wa allahu rabbul alamin ìgbà tí bàbá wa ń fún wa lọ́wọ́ tí màmá wa ń fún wa lọ́yàn yẹn ta ni tó ń tọ́jú wa náà allahu rabbul alamin torí di eléyìí báyìí bóòlù yẹn ṣe lè ṣe tí ó sọ pé òun ò tiẹ̀ nídìí ọlọ́run kò sí wàláhì torí adúgbò fọlọ́ o lónìí tilẹ̀ rẹ̀ má yìí ọlọ́run lọ́ọ́ mọ iye oore tó ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ wò gbà tá a jáde ńlé láàárọ̀ ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ ọmọ mú nǹkan kan jáde ńlé ẹ wò gbà tá a padà sílé sàṣàlẹ̀ ni tí ò rí nǹkan mú padà lé adúpẹ́ fọlọ̀ tòtò bá tẹ̀jẹ́ pé ìyẹn yàrá ìmoore bọ́lọ̀ ń ṣe dọ́mi èèyàn ó ní onímọ̀ pọ́lọ̀ ń ṣe nǹkan fóun torí pé ojú rẹ̀ àwọn tó jùlọ ní ọmọ wò kò ní wà àwọn tí ò tó. ìfì máa mú yẹn ṣàìmórí sọlọ náà wà wọn tí ò sọ yóò di fọlọ mọwọ ẹni tó ju ọ nínú nǹkan ilé ayé kò ní di fọlọ kò sẹ́nìkan o kò sí kọ́dà ẹni tó kéré jù tóore rẹ̀ kéré jù kò lè kà á si tó pẹ́ lòmù rántí ìdẹ̀rọ̀ ọlọ́run tó ṣe fún wa ká máa dúpẹ́ fọlọ́n lórí àjùlọ tó ṣe fún wa ó ti wá léèyàn kò yà wá lẹ́ranko gbogbo àwọn àgbo gbogbo àwọn àgùntàn tẹ́ ń lọ ọ̀rà tẹ́yìn náà ń tún tà tẹ́ mọ̀ pé àlòmọ̀ kan làwọn náà àlòmọ̀ kan làwọn náà ọlọ́run dá wọn fún pípa jẹ ẹ́ àwọn náà tó bá kí wọ́n dọ̀rọ̀ wọn dára wọn. ìwọ nù wọn ní jẹ́ kó kó gbọ́dọ̀ dùn lọ́rùn kẹ́ ẹ lọ́rùn kó náà máa pẹ́ o ní mo máa ṣe láyé náà lásìkò rẹ tó yí o ọlọ́run bọ̀ dára bíi tó bá wọ lè dára náà kí da tún da lásán tí ò ní ti rìn lórí ọ̀nà ní ìsìn tí ò ní ya wèrè ọlọ́wọ́ bò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló ní dúpẹ́ fọlọ́ sí ọlọ́wọ́ bò ṣe ọlẹ́ni tí ń rìn hò ọlọ́wọ́ bò ọ láti rí ọ̀rá sọ wọ̀ ọlọ́wọ́ ṣe ọlẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ níwájú rẹ tọ́ǹkan wò pé wọ́n ń yanu lásán ọ̀gbọ́rọ̀ mọ̀ ọlọ́wọ́ bò ọlá yaya tọ́kàn máa yanu táwọn èèyàn ń ah, ọ̀yọ́ ọlẹ́ni tí mo rí omi ẹ dákun kí ni wọ́n fẹ́ sọ pọ́lọ̀ òsè fún tó wo because ìrònú ọmọ èèyàn generally níbikíbi téèyàn bá wà láyé owó owó owó yìí náà ni ní ìjọba gbé tírélà síwájú mọ́ṣáláṣí nìsín táwọn tírélà yẹn wá lọ títí dé takí lọ́sọ̀ pé àwọn fi tájẹ́ẹ̀tì gbogbo ẹni tí wọ́n wá mọ́ṣáláṣí ikú kó ń kálukú ọmọ gbáko rẹ̀ sí mẹ́wàá mẹ́wàá pẹ̀lú ògbó ọlọ́run ẹni àkọ́kọ́ tó bá kọ́ gbé ní òní yìí mà ẹni ẹ̀kejì tó bá fẹ́ gbé yóò ti máa pò sí sàá ráìsì nìkan wọ́n wàá fún wa tó bá tiẹ̀ lé fún yàn lówó <laughs> ráìsì àpò mẹ́wàá ni bá yẹ ṣe kóńgò mẹ́wàá tó bá tiẹ̀ jẹ́ pé fowó sí ni ìyàmì ẹrú ọlọ́ àpò rẹ̀ sì kẹ́tẹ́lù kó fún yàn lówó rẹ̀ lọ́nà mẹ́wàá ó pé yẹn bọ́ọ̀mù èèyàn ṣe owó owó owó yìí náà ni kò sí tí wọ́n ṣe fọ́ọ̀mù èèyàn generally tó máa kà fún bí kò fún lówó ọmọ yín nìsín ojoojúmọ́ láàárọ̀ yóò wá sálámà sí yín yóò béèrè àlàáfíà yín fẹ́ bùkátà nǹkan kan tó wọ́n bá yín ṣe kóhun tó máa lọ bí iṣẹ́ tó bá sùn ti dìrọ̀lẹ́ kó tó di pẹ́ sùn yóò tún wá bá yín yóò tún béèrè fẹ́ bùkátà nǹkan kan tẹ́lẹ̀ bá sọ pé ẹ̀bùkátà kọ́ fọṣọ kó ṣe yọ ọ̀fọ̀ yọ lọ́sọ yóò ṣe gbogbo ẹ̀ ẹ máa wò pé ẹ wọ́n dàbí ọmọ alágbájá ọba mọ ètò kó fún bàbá rẹ̀ ńjẹ́ òní owó yìí náà ni ọmọ tí sì ń kówó fún bàbá rẹ̀ ó lè lẹ́sẹ̀ bàbá òun tí ọ̀ ni bàbá ń já lọ́jà mọ́ lójú ẹ̀ tí bàbá máa sọ̀rọ̀ bàbá dákẹ́ ahán à ń sọ̀rọ̀ ẹ sì máa dá sọ̀rọ̀ àmọ́ ọmọ dáadáa ọmọ alálùbáríkà ṣe ń ṣàdúà fún bàbá rẹ̀ ọmọ dáadáa ọmọ alálùbáríkà tí kì í fọ̀rọ̀ gbó bàbá rẹ̀ lẹ́nu bàbá bá ń sọ yọ dákẹ́ ìdùnnú ìdùnnú ìdùnnú ni máa wá fún bàbá rẹ̀ wọ́n máa ní ẹ̀ àkókò mẹ́rin tó ń ṣe é tiẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni tírẹ́nà la ti sọ pé èwo lẹ́yìn fẹ́ láàrin ọmọ tí ọmọ kówó fún yín àti tí ọmọ ṣàdúà fún yín èwo lẹ́yìn fẹ́ nàá tó dénú àbí nǹkan sọ nù. ọ̀dà ètò ọmọ ṣàdúrà tó kówó fún yín kọ́ náà tọ́ alhamdulillah torí di eléyìí báyìí kí ọmọ arántí dẹ̀rọ ọlọ́run tó ṣe fún yàn ẹrántí lánàá tó lọ́wọ́ bá yọ wá kó nù ìyá wa àmọ́ kankan fa wàláhi tẹ̀lá àmọ́ kankan wàláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ló ń lò ń yọ wá kúrò nù ìyá wa tó ń yọ wá sáyé àmọ́ nǹkan kan wá lásán ọ̀mọ́ à ń bọ̀ síbọ̀ sí ọkọ rẹ̀ ìwọ náà ló ti wá di wọ́n ní amòfin ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé al-imam wọ́n ní alaalim àwọn kan tiẹ̀ tí wọ́n á sọ̀sọ̀ kú sọ wọ́n ní mo tọ́mtọ́m ìwọ ni tọ́mtọ́m so wọ́n ń fọnu wọ́n ń fọ́rọ́ pé lẹ́yìn ìgbà tó délé ayé náà tán náà lọ́sàdì gbogbo eléyìí bọ́bá jù òótọ́ náà níta lọ́sọ̀ọ́ dìbẹ̀ Allahu Rabbul Alamin ìwọ ló wálé ayé tó o mú kọ́bọ̀ wá ọkàn dú ọkàn ọkàn so wọ́pọ̀ rúgudu báyìí ni màá kójọ màá kójọ màá kójọ o ò máa tó kojọ o bí pàǹtí ni o bí jàgbá ni o o máa o tó ìwọ náà lónìí ni wọ́n sọ pé owó rẹ o ti kọjá mílíọ̀n o ti di bílíọ̀n tẹlomi ti di tírílíọ̀n ẹ dákun ṣé ìdẹ̀ra lélẹ́ àbí ẹsẹ̀ dẹ̀ra Ibera ni ta wá ṣe Allah lánàá tó délé ayé kí ló mú wa ó mú nǹkan kan wa sọlọ́wọ́n ló ṣe gbogbo eléyìí fún lánàá tá a ihoho ńlá wà ẹ àpàtì aṣọ tẹ nínú ìsìn ẹni tí ò bá ní tó àpàtì aṣọ kan kọ́ náwó gbà yìí kò bá já kìsà lọ́wọ́ ẹ ẹ̀ kọ́ náwó ah, a sá la àkìsà kan àkìsà kan nínú ah, gánà go so àṣà nìkan ọba ló ṣe fún wa náà ni ẹlòmíín ní bàtà débi pé kọbọọdù gan ọgbà sáwọn àlànà sọ̀tà ló fún wa gbogbo eléyìí allahu rabbil alamin alhamdulillah ẹjẹ́ a máa dúpẹ́ fọlọ́ jama ẹjẹ́ a máa dúpẹ́ fún lórí ìdẹ̀ra tó ṣe fún wa torí pé téèyàn bá mọ núrò yóò mọ̀ pẹ́ dá báwo la ṣe wa máa dúpẹ́ fọlọ́ o a máa ṣe gbogbo ń tọ́lọ̀ wọn bá ní ká ṣe ni sẹ́ẹ̀rí kẹ́ ẹ máa ṣe lọ́ǹgá ń túmọ̀ sí pé ń dúpẹ́ fọlọ́ ẹni tí ò sí lọ́wọ́ dúpẹ́ fọlọ́ o. wọn ń pa màálù ń ha ó dúpẹ́ fọlọ̀ ó sí lọ nítorí pé aláìmoore ni ọ nígbà tí wọn ń wo pé ọta ayọkọ òrùkú fọlọ̀ ọta ayọkọ ọta ọlọ wọn á ní wọn já a ṣe pé ìwọ lọ dára rẹ nù a ṣe pé lọ dá nǹkan míì náà nù nígbà tí wọn ti ta ayọkọ lọ torí mi ẹ̀sán mu especially tọ́lọ́mọ bá bá ń dẹ̀yàn tí ń gbèyàn ga tí ń gbèyàn ga tí ń gbèyàn ga ẹlòmíì ọmọ òkú ń kọjá kó òun rúkú fọlọ ń kọjá kó òun forí kalẹ̀ fọlọ a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ kí irú rẹ̀ ló ṣe Fir'aun ọ̀la ni ọ̀la lọ pa bí ẹmu tó fi ń pera rẹ̀ ní kíni ana rabbukumul a'la èmi lólúwa yín tó ga jù tòótórí ẹ̀ innal insana.

kéèyàn ó sì pa gbogbo ohun tí akórìíra ṣíṣe kápátì ìmẹ́nu kò ń dúpẹ́ fọlọ́ kí ló dé tẹ̀ ẹ̀ máa ṣe zina ah èmi fi ń dúpẹ́ fọlọ́ ni kí ló dé tẹ̀ ẹ̀ máa jalè mo ń dúpẹ́ fọlọ́ ni kí ló dé tẹ̀ ẹ̀ máa ṣe jàmbá mo ń dúpẹ́ fọlọ́ ni inú òdúpẹ́ fọlọ́ ni kò pàǹtọ́ lọ́wọ́ ọba tó ṣe léwọ̀tì inú òdúpẹ́ fọlọ́ kí ló dé tẹ̀ ẹ̀yin ò lè má ṣe sọ́lá ń dúpẹ́ fọlọ́ ni ẹ̀rẹ́ tìrìtà nàbí wa náà sọ nígbà tí Aisha radiyallahu anha tó ní sẹ́fọ́nà ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún un. àbùrọ̀mọ́ wa dúró lóru ṣe náfìlà débi pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ wú lójoojúmọ́ ó à ṣebí náà ni wọ́n náà sọ yẹn ọlọ́lọ́run ṣe oore kó ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún mi tí ọ̀wá yẹ kí n dúpẹ́ fún. ìdúpẹ́ lélẹ́yìí. tọ́ ويتقرب إليه بما تيسر من نوافل الخير kéèyàn sì gbìyànjú láti máa wá ti súnmọ́ lọ pẹ̀lú ní tó bá rọ̀ ọlọ́run nínú àwọn náfìlà àwọn sẹ́ẹ̀rì kọ́ ọmọ sí náfìlà wọn náfìlà sọ́láàt náfìlà sọ́dàkọ̀ náfìlà ọ̀sìyàm náfìlà alhajj náfìlà alcumra tó gbogbo àwọn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì yàtọ̀ sí bá sọ̀rọ̀ yẹn ká tó máa ṣe náfìlà. tọ́ ẹja anbẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lé dá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́ràn wa lọ́wọ́ ta wa lọ́rẹ̀ pẹ̀lú títúbà kó sì wá ṣe títúbà wa náà ní àtẹ́wọ́gbà kọ́ràn wa lọ kálẹ̀ túbà tọrọ àforíjì ṣáájú kú wa kó sì ràn wá lọ́wọ́ kó wa àti ìtọrọ àforíjì wa kọ́lọ̀ wọn bá wa kó ṣàánú wa láyé. kọ́sàánú wa nù sàárè wa kọ́kẹ́ wa tó bá di lọ́la alqiyama pẹ̀lú àwọn ẹni tó kẹ́ nínú aljanna subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sèyàn lè máa yẹn náà sí làlálẹ́ fún tuntun bá bẹ́ẹ̀ ni. sọláàtù kan wà tó ń pè ní sọláàtù tọ́wà sọláàtù tútúbà kẹ́bi ti wá nínú hadith ali ibn abi talib radiyallahu anhu mánàbí sallallahu alaihi wasallam sọ pé ẹrú ọlọ́run ọba ò ní ṣẹ̀ kò ní dẹ́ṣẹ̀ kan kó wá sàlù aládàáda kó yẹn náà fi lára ká méjì kó wá tọrọ dáríjì kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run nípa ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ àfikọ́ lọ́wọ́ forí jù torí ẹ̀ tá a máa yẹn náà sí làrákà méjì méjì yẹn túbà lẹ́yìn rẹ̀ ọ̀dà púpọ̀ á sì dà níyàn pa abẹ́ ṣe sọ̀lá tó tọ̀ ọ̀gbà náà. alhamdulilayi oníbèrè sọ pé èèyàn ń kọ́ṣẹ́ níbìkan èèyàn sì ti kọ́ṣẹ́ mọ́ṣẹ́ ìgbà téèyàn sì dá pé wọ́n fi kọ́ṣẹ́ ti pé ti kọjá èèyàn á lọ gbà yìí lọ́dọ̀ ọ̀gá kó n fẹ́ free òun náà fẹ́ dòmìnira ọ̀gá wa ní àwọn ò ní fún yàn lómìnira nítorí pé yàn ṣe àwọn lẹ́sẹ̀ kan àyàfi tí yàn bá sì tó dẹ́kun ẹ̀ṣẹ̀ wọn làwọn tó fún yàn freedom èèyàn wá béèrè kékeré lẹ́sẹ̀ náà ọ̀gá ní ẹ̀ṣẹ̀ rẹ lọ́dọ̀ òun oníkí gbogbo gbà lọ́ọ́ máa lọ sí sọ́láàtì la ilaha illallah tẹ́ bá ti pèpè fún sọ́lá àti ọmọ lọ ẹ̀sẹ̀ ó dìgbà tó ọba tó dẹ́kun eléyìí kó tó firi. ṣé mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí náà ló náà pera rẹ̀ la hawla wala quwwata illa billah. ya lal khasara òfò lélẹ̀ òfò gidi irú mùsùlùmí wọn fala saddaqa wala salla walakin kazzaba wa tawalla láti ìbá ti sọ láti yọ yọ zakat irú ọ̀gá yẹn níta-ẹ̀sì fún ni pé ẹ kó àwọn èèyàn jọ lọ bá àwọn bàbá bàbá àwọn bàbá bàbá tó ẹ pé yóò ríru ẹ̀rú ọ̀bà mádé wa yìí làǹfẹ́ kó firi àwọn onípa àwọn ti gbọ́rọ̀ kankan tọ́ba wa tó kọ́ sọ́ọ́rù tó sọ lójú wọn kọ́ kàmù tòkọ́ àyùbọ̀dọ̀ jẹ́ bàbá bàbá lásán àwọn bàbá bàbá tó máa ń pa Islam so àwọn òní pàwọn ti gbọ́ nǹkan kan ọmọ wa yìí là ń fẹ́ kọ́ bá wa pírì kọ́ wa yanu pàkà bọ́lọ̀ ń bá kọ́ pé ọkàn àbùkù rẹ̀ níbi tó ti kí ṣé máa ṣe sọ̀láàt ni òní jó pírì ṣe mọ̀ pé ọ̀dàn tẹ̀nu ọgbọ́n tẹ̀ dànù so àmọ́ ti sọ pé ó ti sọ fáwọn bàbá yẹn wípé nǹkan tó wírí ni àwọn ò ní sọ pé àwọn gbọ́ nǹkan kan pẹ̀lú bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yóò firi rẹ̀ nà. ẹni tó bá rákà kan nù sọláàtì magrib tọ́wá dìde kó n fẹ́ pé sọláàtì òun bí kòkó ti rákà kan kún kó jókòó sàtáyà níṣẹ́ ló gbàgbé dìde tọ́yẹ pé ìgbà tó tó ṣe méjèèjì tó ṣẹ́kù tà ló tó wá jókòó àtàyà báwo ni ọ̀sẹ̀ sọ eléyìí ó forí kalẹ̀ kó tó di pọ́ sálámà tó bá yẹ pé ńgbà tó ti dìde lọ sí rákẹ́ lẹ́kẹta lọ́wọ́ arántí kọ́ ẹ kó wọn jókòó kó wọn tó dìde lọ́wọ́ apadà sí jókòó yìí tó bá ń mọ àmà sọ láti rẹ̀ bàjẹ́ tẹ̀lékẹ́tẹ́ bá ti dìde lọ sí dúró tẹ́ ti dìde dúró pín ẹ gbọ́dọ̀ padà sí jókòó àmọ́ tí ọba mọ̀ ikú nǹkan tó ṣẹlẹ̀ nu pé sọ láti wọn bàjẹ́ pẹ́pẹ́ àìmọ̀ká ló mu ṣe bẹ́ẹ̀ tó bá sálámà tán ní òtò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń jẹ eléyìí bẹ́ẹ̀ ló ti jẹ. wọ́n ní mẹ́tíláṣí kan wà lọ́gbẹ́ ni wọ́n ti parí sọ̀láàtì làìṣá wọ́n tún ṣe sọ̀láàtì wẹ́tìr níjàmá wọ́n sì ti pàkíyèsí wọn pé bí ìbá ti Ramadan irú ìtẹ̀sẹ̀ yìí kò bá mu oníkàlùkù kọ lọ sí wítìrì tiẹ̀ ń lé ni ṣùgbọ́n bí ẹni ń dami sí ẹ̀yìn ìgbà níjọ torí kò sí tẹ́ ọ̀nà wa lèyìn ó fi kọ́ lèmáàmù tí sì máa ń síwájú wọn fún wítìrì tó síwájú wọn fún ìṣá náà onímọ̀ wọn mọ̀ sí so ètò wà ń bẹ̀ ni pé tíyín ni kẹ́ ẹ ṣàlàyé ètò tíyín ni kẹ́ ẹ tú láti àwọn èèyàn látàrí bá ti ṣàlàyé fún wọn ibi tí lèmáàmù náà bá ti rí kó fi hàn yín tẹ́lá ti sàlàyé fún ẹni tó lọ́n bá nílò ọgbọ́n tó lọ́n bá nílò kò sí wàhálà. báyìí generally kìí ṣe mọ́ṣáláṣí kan tẹ́ ẹ rí o lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni láti àwọn mọ́ṣáláṣí wà ń kọ́ rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ ń dùn ẹ̀ tí wọ́n ti parí sọ láti lè ṣe àwọn tòun kọ́dà ní ẹ̀já fi wétiri. so ẹ bá sọ fún lè máa ń gbé ah, àwọn ìjẹ́mọ́ lọ tún lé nì òní ṣe bàbá délé ókèé. Okay ó túmọ̀ sí pé àwọn kẹ̀sìn fún kankan ẹ kọ̀ wọn ni anabi sallallahu alaihi wasallam la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn ilé yín di àwọn orí tẹ o torí létí mi bá ti ṣe sọ láàtàrí ni àwọn náfìlà ilé láti máa ṣe anabi sallallahu alaihi wasallam ni afdalu salatu ar-rajuli ma kana fi baytihi illa al-maktuba èyí tó lọ́lá jù nínú sọláàtì tọkùnrin bá ṣe lè tó ṣe ń lé àyàfi sọ láti tọ́jú ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ wá sí mọ́ṣáláṣí náfìlà yín ilé ní kẹ́ẹ̀ fífi àfi tó bá jẹ mọ́ mọ́ṣáláṣí bíi tahiyatul masjid sọ láti tá a fi kí mọ́ṣáláṣí àmọ́rù bí tá a wà yín nìsín òṣìṣẹ́ tó bá débi lọ́mọ yẹn náfìlà kan kì í ṣe inú mọ́ṣáláṣí làwọn bí ẹ̀hìn tó bá pé inú bẹ̀rẹ̀ lọ wọ̀ ibi tí wọ́n kọ́ tí wọ́n masjid náà.

ọ̀sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì àbí kò sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ló tún á dìde ó tún múra ká nàmbà fáìfù wá nítorí ṣẹlẹ̀ ló sọ láti ẹ̀ ó ti pọ̀ jù ẹ́ káka kẹta lẹ́tí sàtáyà nàmbà tù. wọ́n pàkíyèsí yẹn àdìde ẹ múra kàkẹ́rin wa ẹ sàtáyà ẹ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì dípò kọjá pé ẹ sàtáyà ẹ sálámà gbàtẹ sálámà tẹ́lẹ̀ wàá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tọ́ ẹ̀yin wá ti forí kalẹ̀ ẹ ti tẹ́ràn ẹ tún wá dìde lọ sí rákàkà rùn àwọn jókòó àwọn ọmọ kẹsàn-án láti ti pé náà. sọ ìmáàmù sì tún ti forí kalẹ̀ tààrà àmọ́ wọn ò sọ pé ó ti sálámà òun tó wá dìde lọ sí rákẹ́lẹ̀ karùn-ún àwọn àti subhanallah subhanallah subhanallah lèmọ́mù wa ń dá wọn lóhùn lórí ìdúró pé sọ láti ò tí ì pé ni àwọn náà wa ń dáhùn pé ó ti pé <laughs> ẹni pé tó ṣẹlẹ̀ náà ti pọ̀ jù tó dáa jù ní ká tó sọ láti ẹ̀ sí i ẹ tún ṣe torí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ẹ màámà sọ ti yín òun náà sì màámà sọ̀rọ̀ ni ẹ̀hẹ́n sábà sì màámà sọ̀rọ̀ sọ láti bàjẹ́ tẹ̀lé ìjẹ́bù ti tẹ̀jẹ́ lẹ́yìn náà gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ pátipáti ó ti pọ̀ jù nù sọ láti yẹn náà. irú wọn rí àbí yẹn kàn ń ròyìn sọ wọn nílẹ̀ máàmù tí kì í bá kí ayé alukura ni dáadáa sẹ́yìn lè máa ti sọ láti lẹ́yìn rẹ̀ àwọn anijẹ́ àyà ni èké dáadáa ni àbí fati àwọn ni àti fati àti gbogbo ẹ̀ sẹ́ẹ̀rì rí abẹ́ rò wọ́n láwọn rí wọ́n wà pété bá ti rí pípọ̀ mọ́ fati àké pàápàá ju fati à sẹ́yìn sì máa ké jùlọ májẹ̀mú nù sẹ́yìn bá máa ké jùlọ ẹ̀ gbọ́dọ̀ ti sọ láti lẹ́yìn àmọ́ tó bá jẹ́ pé bó ṣe jẹ́ wà ń dàrú fún òun tún máa ké jù yín lọ kò sí ṣíṣe kọ̀tà ìṣe ẹ̀ máa ṣe lẹ́yìn rẹ̀ náà ẹ̀yin ọmọ wo ṣé mo máa ké jùlọ àbí mo máa ké jùlọ fatia sẹ́yìn bá máa ké jùlọ ẹ wá bi tí lè máa mú ti máa ké jù ẹ̀yin lọ. so ẹnìkan á ní ẹ̀dákun ẹ̀dákun tẹ bá fẹ́ lu eléyìí ńlẹ̀ yorùbá yìí lè máa mú olú ọ̀sẹ̀ kù ajẹ́pẹ́ ogbó wọn wọ̀ yẹ kó ṣe lè máa mú náà ni. tí bá ti láwọn ọmọ tó máa ké àbáà ni ẹ̀ dáhùn nígbà ah, ah, tá a láwọn ọmọ tó máa ké kí wọ́n bọ́ wájú nígbà tí èsì kí wọ́n tẹ̀ mọ́ ọ lórí wọ́n sì tẹ̀ mọ́ ọ lórí kí wọ́n yọ lébẹ́lì ẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ àti láwọn ọmọ tó máa fàtì àké ẹjọ́ wọn ti lè má mú àwọn bàbá bàbá wọn máa sáámi tòrá tẹni tí ń sàdúà tí ń sáámi lọ́dọ̀ ọlọ́run àwọn méjèèjì ló ń sàdúà tó kẹ́ mọ́wàá kó sọ láti àwọn èèyàn máa dà sígbó Ah, ah. ọmọ ẹni bá tó lọ́kọ̀ àjọ ọlọ́kọ̀ ni ẹ bó wẹ yorùbá mi ọmọ tó ṣe lè má mu ọmọ kí ó kà ẹ tó ṣe lè má mu. ìgbà kan àwọn ẹni tí ń kà ń kàkúkà fẹ́ ti ń kà ọ́n àwọn gangan lọ̀gá àbí ẹ̀kọ́ ni nígbà tí gbogbo èèyàn ya fọ́jú olójú kan kọ́ ẹ bọ́ bá nírú wọn nísìnyẹn ti láwọn ọmọ yín alhamdulilayi àwọn ọmọ lọlé kí wọn mọ fati àké masha allah la quwwata illa billah ọmọ tó ti bàlágà ẹjọ bọ wá tí kọ́mọ sílé mọ́mọ́ ẹ̀ tó lẹ́yìn rẹ̀ kí ló burú kọ́mọ bá jẹ́ pàṣẹ dànù ẹni gbogbo ìjọsìn táwọn ọmọ ṣe agbọ́dọ̀ pagídí tì ọmọ lèmọ́mù ni mí ilé lèmọ́mù lé wa irọ́ lásán ọmọ kankan ọmọ dò kí ló ń fẹ́ fi sí ẹni tó bá mọ̀ torí pé ìmọ̀ ni wọ́n là yé bẹ yẹn kì í ṣe pé bàbá rẹ àbí bàbá ńlá rẹ kí ni a fẹ́ fi ṣe. kò sì túmọ̀ sí pọ́n máa lé lè má mú náà mọ kí ó kún ọmọ fún tó bá mọ̀ ṣe òun àti ẹlòmíì tó bá fẹ́ jọ tó bá fẹ́ jọ ṣe á ṣe ìdánwò fún wa ni ẹni tó bá pàṣẹ jù. bí lè má mú lùkọ́ mẹ́rin wọ́n jọ ń fa wàhálà pẹ̀lú olùmọ̀kan olùmọ̀ yẹn ó nílè máa mú ìlú ọmọ fati àti kò sì máa kúránì ké pẹ̀lú lè máa mú ìlú wa dàbí ọgbọ́n ọkọ̀ ọgbọ́n àgbàbọ̀ òun á gbéra ó dòṣogbo ó lọ sí ẹdíkọ́tà àwọn ọlọ́pàá pé kí wọ́n máa lu àwọn o Boko Haram ti yọjú <laughs> so pé kí wọ́n wá palẹ̀ àbá àmọ́ mi ìwọ́n wọ̀ sọ kí ni ń fa fanfa wọ́n lọ́ọ́ mọ kí ó ké kéwọ́n náà ló sì yẹ kọ́ ọmọ kí kò fi ṣe lè má mú kéṣe láwà bí ó tùka. àwọn ọlọ́kọ̀ bá dé ọba abólúmọ̀ yẹn wọ́n fẹ́ rí ní Òṣogbo lórí ẹ̀sùn wo ní Boko Haram ni ó ní ọ̀dà tó bá débẹ̀ òun ò ní dá lọ wọ́n kó àwọn ọmọ kí ó lẹ́yìn ẹ̀sùn tẹ́tí ẹ̀ta ló pò ńlẹ́jọ́ wọn ní lè máa mú ẹ̀rí pé lè máa mú náà ń so kó náà ń so gbọ́ àwọn dáhùn so àbá yẹn ti mú alukurani lọ́wọ́ gbọ́ àwọn dáhùn wọ́n dó òyìnbó bólẹ̀ èmi ọ̀gbóyìnbó àmọ́ màá sọ yorùbá pẹ̀lú fẹ́ ká sọ lárúbáwá ẹ̀yin náà gbọ́ kò sí kẹtọ́ fẹ́ fi ṣe fáàrí sẹ́ni bọ́dì tí wọ́n bá gbóde pọ́ọ̀lù àá gbéde ànábì muhammed sallallahu alayhi wa sallam can you see that ẹ̀hẹ́n ẹ̀yin ẹ̀dọ̀ òyìnbó bolẹ̀ tẹ́mi náà kú lárúbá bolẹ̀ káwá wòwò ẹ̀yin náà kálukọ́ lọ wógbé pọ̀ wá ní wọ́n máa túmọ̀ ẹ̀ ẹ̀ tó ní wọ́n máa sọ wọ́n máa túmọ̀ rẹ̀ fún yín lèbámu yọ ọmọ alukurani ké ọba dàbí rọ bàbá ẹ síbi kíbi tó bá wù yẹn bá nìké sábà pé ibi tó lé lójú o kẹ́mọ́ wọ́n mọ́ o bàbá ẹ bá ní ke lè má máa ń wò a komisanna of police ni bàbá ẹ kà kíní ẹ bí ebi tó qualify yín ni ẹ tẹ̀ fi jẹ́ imam bàbá bá mérí ọmọ ẹtú mi fún ta ló túra fún náà méjèèjì ẹjọ́ pẹ́jọ́ ni kọ́ mọ́ wa rẹ̀ so ní àfáàyàn wa ṣẹlẹ̀ fún commissioner of police lọ́dọ̀ tí yín sọ́ọ̀tì táwọn páìtọ̀ páìtọ̀ tí wọ́n máa síwájú yín kọrin pàtẹ́wọ́ tí wọ́n máa lọ kọ́ ń parẹ́ àbí wọ́n kọ́ ń parẹ́ dáadáa ọgbọ́dọ̀ kọ́lí báyìí yọ lọ theological college yọ lọ kíníkà yóò tún gbá wẹ́ẹ̀rì. ok bàbá ọlọ́ọ̀bì kan o <laughs> inú sì hàn sí gbogbo yín náà ni àwọn ní yóò máa bá tiẹ̀ lọ́wọ́ àdàrùkù lẹ́bù yìí ṣùgbọ́n tí lè bá lọ wọn ò bí ẹni náà dá tí ó tún jẹ lè má mú lu àwọn ọmọ tí ọba competent tó bẹ́ẹ̀ náà lọ yẹ kọjá ń bikibi ń ṣe pé èèyàn ọ̀mà nípa abí títí ó kọjú sí ó sì fẹ́ máa jẹun kéwù ìdí ìlú tí fídíò àfi máa gbalẹ̀ dídí àníjó sì máa kóògùn ká fáàgùn burúkú irú ètò ẹ̀ bèrè oníṣẹ́ bá lọ ẹ̀ máa gbé kalẹ̀ mọ́ṣáláṣí yín o dáa sọ pé dáa <laughs> sọ pé um, wa imam àìmọ bá ti àyíké yìí o ó disqualify o ogun ni ọmọ fi lé yín ká o tọ́lá bàbá aláwo lọ́pọ̀lọpọ̀ ọmọ ẹsẹ̀ mùsùlùmí kan tó dúró bí àwọn aláwo lásánlásán yọ̀ọ́ bá di pé ń lé ọ̀ka bẹ́ẹ̀ bá bá ẹgbà ló ká <laughs> torí di eléyìí bó ti ṣe ẹ̀kọ́ jẹ́ náà nù pé ẹni tó bá fẹ́ ṣe lè máa mú àti tani àti tani ẹ wá ṣèdánwò ẹ ṣàfẹnu sí ẹ ṣàkọsílẹ̀ ó sì kí alukurani tá a gbọ́ bẹ́ẹ̀ ni lè máa mú kan lẹ́kọ̀ọ́ so àwọn èèyàn rí i pé wọ́ngele wọ́ngele rẹ ti fẹ́ pọ̀ jù ìka kan ọ̀fẹ́ wọ̀ ní wọ́n fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún gbogbo èèyàn bí ìgbà tí kìnìún wọ́n á ronú pé àfijọ́ ah, kan yẹn rí i nílé máàmù ẹjọ́ ẹ bá ní ṣèdánwò tó bá competent kọ́ máa bá ìmáàmù lọ tí o bá sì competent ayọ̀ bì jìgá sẹ́wọ̀n pé kó àwọn ọ̀gbà gbẹrẹ gbogbo rọ́tẹ̀yìn ọmọ bá kà ó pé bàbá kan kìíní kankan wọ́n yọ ni tó wọ́n bá sì ṣèdánwò fún un ìmáàmù tó fèlè inú alifábẹ́ẹ̀tì torí sọ́ọ̀dì ní ń pè ní zọ́ọ̀ zọ́ọ̀ ní ń pè ní sọ́ọ̀dì so àwọn jẹ̀mọ́ wa sọ pé oh it was very unfortunate kó didi ìmọ̀ọ́mù ọmọ alifábẹ́ẹ̀tì lárúbáwá wọ́n yọ ni sẹ́wọ̀n fún àwọn tí wọ́n wò ráyè fún gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ bá ká lọ́dọ̀ wa ń bì náà ṣe máa ń pè á lu òkè torí òkè làwọn ọmọ wò wípé torí bàbá ro lọ wájú ká tún ro lọ ẹ̀yìn tó. So, àwa náà láwùjọ wa lè tó ṣùgbọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé gbogbo tẹ bá fi tẹ bá fi ẹ̀sọ̀ mú kò ní bàjẹ́ ṣùgbọ́n ẹ ọ̀nà tẹ́ fi tún ṣe nígbà míì ni pé ẹ mọ̀ pé mọ́ṣáláṣí tó wà ládùúgbò yín ni lè má mú bí ọmọ fàtì àti gẹ́gẹ́ àwọn kan ni wọ́n ń lọ sí èkó náà ni wọ́n wá láwọn dúró àwọn wá ń wọ́n wá mọ́ṣáláṣí wọ́n wá mọ́ṣáláṣí sásáàrì lédè kúkúrú wọn ní àwọn tó sọ láti tèmi torí irú fati àti lè má mú yín ké ọyà wọn lẹ́nu bó ṣe sálámà làwọn tún tún ìkọ́ ọmọ sí wọn tún sọ láti tọ àwọn náà ládùúgbò yín tẹ́ bá ti mọ̀ pé lè má mú yín ọmọ fati àké ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ lọ sádùúgbò mi ẹ lọ́ máa ṣe sọ láti torí pé àfẹ́ sàti dànù àti la fẹ́ ṣe tọ. So, àwọn yóò àti ah, àìrí lásùbà àìrí kiri à ah, èmi bá lèmi ti lọ ṣe sọ láti kí ló dé à ah, wọn wá ibi tí ti ó ké nì kẹ ẹ sọ pé ti wa kọ máa kí ó ké ṣé aburú ibi tí wọn ti máa kí ó ké nì à wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o èèyàn ní o ẹlòmíràn ọgbọ ti ọba di pé gbogbo jama ń lọ díẹ̀díẹ̀ yóò di pé jama kìíní ń ẹrántí bàbá akudi ẹpẹ bàbá mariama ẹpẹ bàbá àbíbẹ ẹkọ ni gbogbo ẹni tí ìwà ẹpẹ wọn tó ẹ lè ṣàlàyé pé wọn ní ẹni tí kò bá ti ma fáti àké tó bá ti lè má mú fún yẹn àwọn òsèdáwò fún yẹn ò dápọ̀ yẹn máa ké o tò ṣùgbọ́n bí tá à ń lọ arí pé wọ́n á máa ké dáadáa ẹ máa já geere tò ń bẹ̀yẹn láti rí torí yóò bọ̀ láyà tẹ̀ láti rẹ̀ tó láyà tó sọ pé lédè kúkúrú wọn lẹ́ẹ̀ máa ké so nǹkan yẹn wọ́n máa dínkù yóò máa dínkù yóò máa dínkù torí pé ẹ̀sìn tiwa lélẹ́yìí tẹni tí òun máa ń ṣe bá jẹ́ pọ̀ ní síwájú àti ìdànù ni òun máa já sí lọ́dọ̀ lọ torí ẹ̀kọ́ làwọn bọ́ sànú ẹ̀sìn wa. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka